jama irpe malci tambon kanu uh, eh, moso sorgono guriya kunna minti waranza cinin kako ha ha hayu minti wei au minti guza kako nano ilde ba ha ha hayu takatutu alba gono ko hakaci ngoyo jinjire kunano wati baru nga ba fo cere ho mu bariji ladani na ha ade kai wati ka bongon ko jingal diga kade nga kai yodo no ya kano ba takiri kabaru nga na jinjiri nan ha madalla anan yoya bisa za a bongon na jama ku cinni kurfe salkhairi duman ce fagan na ladani a barano amin wal aminu yu utaman na nintena barwata bar borfono kan na mana da makamme kan bɛ naa di dama ka mɛ na naana yoga nano nnaasi deela dani beeni kaci jingari waati huru arsilama kuru zano ka huru deyan nan yardano ni yaaba ko kari ka jingari waati bei aganna choro ganna hunde koniyo choro su la ladani tereno seede wo ka a waati bei se anacai kayaali lowo dadanteye de barano a ka bor fosi ko teyan ŋano hay garamo te awo mbo teno koga wati keji koga be da na ci ya mbo taman goro ko guri pe gbe teno ka kwe hunun sai tari domin goro ko na mboro jingari wati na tojina nan goro ko na mboro gono ko sare ma wati hunu yo banna nan yara ko na mboro me wati na tojina kan ba me feri da yalla dan kurtai ma kokari ka wati be yo ce ji wo wallahi da na ciya a ka kai ca sai da dombe ngano ka de nga dombe ngana na dan teresa basinka ladan jirima wallahi hatim yurkero ladan gonna gordo beri amada ko kari kacar mada na ce aka kai hasara ce no ladan di da su ba goron ngadi bongo nga pe anhania ba jinjiro ka kunar gono ladan fo ya don gono mo so so ashi borfo ben na gare nga na bi shete har ka gadi na mo so borfo ben na ya banna anto to jiri hin zaba eh gbafara gba abana n'osi ka o ji ngari ase moto ma biso ya abana m ha igba ọma duplas ya kẹfà lọfọ káàdì ẹ domin ta ka don gboro di baa mẹ ma ni na mikro zogino bọfọ ma na mikro zogino wallahi tọhọni nga bisa bọrọfọ bẹ na gare alhari haika na tọ se ni bọnu ladani mena no wazano yo kaci baboro sai ka wati huru da jama ku maka beni saka no jisu wajin gara mai kamadam ikamadi banna beni abai kubena ladan liman jarmano Allahu akbar sami Allahu liman hamida Allahu akbar assalamu alaikum wa rahmatullah assalamu alaikum jama ma ta haika ta di khalas abeni kan da na kware ta jonga ta a sadi ngama wazana ka beni da da jingi an tani ka bena su ma na bisa to ka albawa shi ko tutu aladan tare zobu ba ana zobu a sai no ngana di wasu nan no cinin nasara ka jama cinin nasara da kwankwe walahi borfo gore ka ba bai dite na ya bo ti cergai da bisa no cera wonu kan ci to abo ta cene cene ba ka si na wati a wati na agbai dite no se prop tin kan ba hayo hin kan te mboron kudi to bismillah tamma Naam. to idu mo hansi se ni nor bate de hansi ko guyo bana dambara teri jina di ziri ziri kabila zi bilaza ga asuga jina dizi bani seda anune bungu anune bungu ni chere boto ya gona ga de ya de nune bungu dito ajina nunfo ga nchi jina di kuri azibi nunka de ida to di de dambara teri hini kanin di bei ngano la dar kweci idha ta'ayyanat an-najasha gusila mahalluha wa in iltabasat gusila thawbu kullu kaci de ta fe kazi bi daidai ci ba nganga daidai wannan hansi bi nuna daidai na nindi kati manindi dei dei hinu ama de kere nune di ana tusu tusu kuru, a de ya semma to sibidi yaw jina di kurtai ka ka hinu jina andu kate majingarina alfa huro de hansi ka hiji wata cila ada harfa wanda no nga kwe singa kuna da ka kanta tabun jina di zibina au dambara kuna no tel teke teke ka sungai nga nan tatabu azibina da yin hanci kere zibi banno an yai awan sungai, ai da nan ta tabu zibi ya tongaya sen manin di hinujina alba huro tamar jan na te mamate kan na te mama te, alwaran barani no te mama golo amma te mama si in sibi nan to ko hiniyo barani yano nun kan ba kai ka jingari te mama sa barani de arsila mamba majingarir pe matanse gayyo cine kuna sen gabo mo gayyo ta fe kan badam ngo mo gayyo nun kan ba kai ka jingari mo gayyo den kuna fa su gayyo sin na jingari ban te manyin saka banano alba wuro da dambara teriyo, iri na bara kontru no dambara zankabi na bara kontru no dambara ham zano nano dan baraham nano hansiyo di kurpai wala na bar konturno amari no la kar yetino mo ka ya sa hima wo dan barate kana ka kai ka jini mana sarate domin da yadda da baro mu mano kiyama ka ka kai kai hu ha ha anate wallahi da yadda boron da badar zana kirbi mane la har ka ka kai ki bitinte anate dan barate tutu magono zade dan bar huro magarbi cer gingari na jama be hari lesa to afoye muso mu magarbi na lesa subhanu kwa jingariyo domin akan na dan baraka fara da da hini hime wala da da a mana biyo ka gonu ka hagulta ka gaji ba kanino a ca su ba to karka na afoye cewa muso ma hime kai gina na har hime afoye go to mun tu hime irpe marika na hayoyin kante alfa ahinzante nke yoro na bisimila. na awo hali hali da. rasulullahi ke sallallahu alaihi wa sallam dele man gono ko cow ni kan gona banna nle man di coyon coyona ma'ana da da ci wala dalil nan ci amin nin nara kurna fatiha cuna da gono kogal qur'ani cow iri kpe cimmano hanga kammeɓey na a kpare o kurpe point de divergence no alimamu shafiiyu rahimahullah nga cere cika a wo leman ba fatiha cono ni ɓoma fatiha co do man jeɓi ci wo kana fatiha cow sinna jingari dede leman na fatiha co kaɓeni sen man ŋene cow dari bacci na hinka wa kurmar ga tari si da be na fati man mene cho sadi den be ni man me be ka no hanga mura mu gal qur'ani cho tuku tukun tuku eh, tukun to no nun kan manon ji ma no hanga amma nun kan si ko mangun cho yote no fati haban na kasura kan baza abori alhamdulillah نعم نعم نعم نعم نعم نعم كارغان نهايري نعم نعم جمار تمال نو بون كاني خطبه جمان بوكا تما هانغانو اغانا لوربيجي اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع نو ارسلام هنو دين وزنا وزنا يوهين كان تنجسيدي دومون تشين كانو وزنا uthmanu dhunnurain azaman non na sintemana di dam sintemana di foga na maborola kan yeti ka juma hene no ho wahaniya tamaka soru kaka de ya dem baka ahin kanta di kera ya si ba ifo kuna ngoro se manan kaka tol nor ko ci ifo no kate ngati ila dhikrillah dhikrillah nindi irpe ma ce invocation nindi khutban to mar sanga boroguya ka borogudi bara jama'a den na ci jama jawabi jama'u jama'a sin tino borohinka e amadu suta manin dalili rasulullahi haji sallallahu alaihi wasallam hanu ka sahabi kuna fo na bataka huro kute ngan da biji no kuna maya ba sara manan tunun ngan na raba jingari nga sahabi fo tunun ngan ngan na ra ka jingari kan beni ngan da biji no di borohinka o jama'na de ya boro guda fo ka ka ka ton ton na boro jama'a ladano abaduwa a huro kabori da yanke hayaki jama boro gudi mai yono jamanu jamayo kan baka tontonu nalla marsano ni alfadin bugun lakar yetika iriboro jumo an hene haikar pecigo nci hoya suban maci subasin maci boro gudi bongo boro hinka tontonu boro iye bongo boro hinza ka boro weina boro wei bongo yano hari an ka bere juma mato anaci no juma di tiki hari kpara binni binni jumayo c'est la même chose dana ciyano wallahi min bari karu safu na to amma masinti alfa hali hutuba hinkante a toka tusu hari banna boro kai yotere aka marsa da mbaci no ka ba saman batu De ya sai wa kai guri hinza domin hutuba in mintigu ndon basintino denka nganto wati kano jisi wa kai ka jingari wa jingari marsa nganke mambatu maka den baka ka marsa non ban minji haidi gare tilasi man no pe no pe no har mo jine boroguo ya fara de wo kayon ka ka banna banna ya fara borogudi ya ba fara amma wo kayon ka banna banna fara bisa borogushin tedi de no na kala kal no borogudi imman mahuruburo kuna awin mano jingirina domin coro nci sin bo se ka irbo kwe de gumo amma da yan no bo boro cin ni guna no ko boro ta bani no bo mo nka wuro boro di kuna au manin dinam kayen nanu bo sari bor malje aba kamorai aga na se boro mabe strategy fo mba hini kadiran na boro wallahi ba boro guda fo no boro ndu nga man se ka baitan na madalla annabi ci sallallahu alaihi wasallam ciyama ke yo hene andebi yo gono kanka bor guda fonon banna alahari bor sonson yo bor dubu dubu yo na wazu bor guda fona na pei beri ciyama ndo andebi fo na bori nka e alfayo bari sempur alfayo mbakwe jama kadu borogu borogu kan nangana ababara borogu alfa guda fo gono ka bor dubu dubu kan nagana to ngano an debi banu israilo ngana debi bor guda fona do de den ka boro wazu boro gungan du boro gudi c'est bon da na bon ha den ye kaka <laughs> de mal no boga de ka e kaza ba gudi pere ni ga se na suma fi ga ngum fara ni suma da wato boro na juma feri kan mene dabu a da yan nan na zuma di wi zuma di kuro amma ba ma mu kan kan na zuma di wi mu da su kai tari sini a ah, a ah. haya kan nan nan no moto amma ina ni su ga karu mana tadi? tari ni da du moto bisimila awo wato ba n'o bɛ iri bɔrɔ bi yo wa ka sata ni iri den di yo nun ka problem si ni ni n'o jin pe problem da leman di ma caaci ma caase den don gono a badi na waya iri pe anan tunkite kpara kuna maka kpara kwa dan ke ŋo ya bara fitina a boro cin kun mame wallahi kal heri bɔtɛ bɔrɔ fɔ ama après mgbe oyo makaga nemo ndo mme alinate ndeteko dese magari iri mabongo fe na aseni asani ide nde be kari kegbe ino ngogu ngbeite han fa na fajo teno se ne ho ko me winara ngaya chi ibn baz rahimahullah adongo nono harami njere kuna ko choyani a cobugu de mbakwe zankari wazo iriyo wazo choro choyanno domin kwe almazir kuru na tila a motila di fasaranse harami kuna yanga di kaba jinjire na madina jinjire yano a cobu gudi na bisa bora iye bora ku sadi more uthemini do jamaa ya hadara albani nga boka ko coyan ya jamaa hadara albayo hanuka borala latin na rakati ya sheikh irin wuran na ungor do jamaa cene baka cedu ka badda nanu cɛman su diya bɔrɔmajɛ y'a kan mɛyo y'a kan madi bɔrɔ fɔ bɔrɔ bɔrɔ dɔ bɔsi nafa sara fa bɔrɔ se istigifara nga na alati na arakajɛ ba a ma nga ma de dɔ jama hadara ana jawabi no bɔrɔ di sɛnu n tama a batu nga ti dhalika fadlullahi utihi man yasha wallahu dhul fadli alazim irikpɛ bɛɛ wa n'o kaa n'o wa o kaa ba hayi si na dɛlɛ cɛrigo na dɛlɛ irikpɛ na gomini gominino karpe a te won kaya ba se tutuma ka basi alba ngano di ana kinadiza ko se ana shewu ha ya aki ana shewu na gai bor kurse ka alfadi na kuna hansene fa haushi si zahan dino a goldo sin ti koto ibn bazi aka berke zanga sudi ya nga abewe abisa bor kuru de gwe du kagun ya baral ba irda marwa kere haushi ashe alfadi mo ga bai ta kan narte narpe aboro choro ka sakan da bisu mu madina ba no ta wo kayo na te wa gabite tongo ya ka wura she ganna kiri abdullah ibn ubay ibn salul yo kurban jingo ya jankan da tatu asarau ko niona ne ya der ba kana mon hunun shenni man kayo ta kan bai ter ba man ban kanal bayo wana murin kanine odo irkin ne menti wai goriga وصلى الله وسلم وبارك على نبينا محمد واله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته هذا والله تعالى اعلم جماعه اركمل تتمبون كانوا